eh sị sahụrị today nigeria is whom you know ko ọdọ karịa ya ke imam obitu gbalasin daị e ka wayarị ko iwu anya mọmen anya wa na ọsọ ụka wari manage bank and that's all wọ́n ṣe e mẹ́kọ̀ ọ̀wọ́ yá hakimiya wọ́n tọ́bí e hakimiya ni isahi politics of kaye manufacture nam ko ọ̀hán rẹ̀ dáka aka ezika the national whatever whatever whatever ni di azaina na behe lakato oni mansi moni meeting do da mane man mashallah le azuni ze mi ma sin ko ila ka se la nan ene ri engineer na mu koro don ama re office ore to make anyo don mi ni pama euro ko ni akuridi e ko na me ni class ọrụkwụ ọrịka oriri sábà rẹ ọ̀dọ́ ní mìnyìn dọ́tizọ̀ ẹ̀wọ́ nyere kọ́ ikọ̀ wara wọ́n ka ẹ̀sán náà ẹ̀hà kìíní à this government app wà máa ní ṣe do me make i do you <laughs> kọ́ do me make God no go vex avoid Nigeria man. Who like that? ọ na-agha tụda ere ne nwanne ọ na-eri dọọ ekonomik wọn mabari eh, bank manager dahịa ka tụtụtụtụtụ tụfị apa ọrịa ekwo ile chosusu ịrọ according to abịa ahụ ụmụnna ha kimi ya ebi ehe hukuma ene ọnọmin saudi arabia ya ka kaso ya nawo maka onur medina sawu ko me kasale me sheria ina an ah, sawu ko dora ama government izo enenye king fahad iso ka me izo ah, a me izo hutu bo ya ko elid oso wo du elid dan da do di ele ene izika ka na da ka asokoson asokoson wahari ga duka daje hụ na imam ẹ̀hàjọ hụ na imam kẹ́ndà asọ hóòlù ọdún wẹ́ẹ́ kóra mẹ́ka wẹ́ẹ́ kóra medina an kì jábìrì mẹ́tọ́ ẹ̀ nílé medina sasọ̀nà títọ́ ìkù báwọn ajé nù it's over ten years nine ten years say ìnáni bórí àná two and oh ẹ̀nẹ́yìn late 80s asị jabir na tụtọ ịzawụ agọsọ ahara enye nwanne ihe nọ huzaifi ko al ko abrahman ali huzaifi ọdọ anyị nwanne na mẹrin na ihe na bẹẹ nihe ihe ije ní tawara ọsẹrẹ kàtà wọ́n yìí lè nínú ọ̀sẹ̀ kàbọ̀ dìtì ẹ̀sẹ̀ ẹwọ́ tó náà kò rí nígbàrí ẹ̀ ní ìsìnká ẹ̀rọ àṣẹlẹ̀ kà tó àkà dìtì ẹ̀sẹ̀ lórí never remain because why dollar lórí never remain

Okay, you can now record it. Ekehi, abi Saudi mu yi dawa, ekehi Saudi wani aga into terrain. Hmm? Ekehi onya, kunya is for King Fahad and family. Osa, ekehi jọba. eke hijo uno nenere enyawo king hajj and family eke hana odo eke he eke he abadan and wa eke saudi bene benye ke be chuunye ke demuna kanika ene e e king hajj and family na man yake han eh hmm? wa gụrụ wa enehe nehe bịa wemiri eze maka akwa agwụ azi king fahad wen wa gụrụ wa onye anyị nne maka ki king fahad wera na dati ene ni le jade nyaru po e na no just amani na keka alu alu saud ẹ̀wẹ́ká ọ́n alu saud alu faisal alu fahad that is an ne hidi saud ọ̀zọ́dí saud an ne hidi faisal anamẹ́ dọ́sọ̀pọ̀ ọ̀nà rẹ̀ an ne hidi alu abdulaziz anamẹ́ yíyan hidi al al al al dẹ́yìn náà ẹ̀rọ náà wà á lè dáná ká wà me yẹ̀yàn mẹ́yẹ̀ dé ẹ̀rọ wọ́ọ̀gẹ́ kíkín

stars awa be to start stars awa be as for Allah se stars no ya nani shingo then corona ka bare do e corona ni na ka a e ko ro banyo be da be corona da be control no yen ni no ya na kama ịka aka n'anya kene ndị kọntrol dị ehuru ehi nyete ha na-ekiri ihe n'odo okwusi hụ gọọmenti azepụrụ nụ dọn nya anyị nan ọ nere onye nwere nwụpụ nya ya ara dozu o mere anọdụ nsọ ọkwụnya n'anya but azịza ịrị nya narị nye keghị enye nwụta nwa kwe na-epe ezu jụrụ ama ere ekwụnya nwụnya osi ahadụ famili haram ọkụkụ na famili ọ̀nà ẹnà ìkúrò lè sẹ́ ọ̀kọ́ àbàmì dọ̀wà ní mọ́dọ̀ náà ìṣẹ́ ojú ẹ̀wọ̀n dẹ̀kẹ́ rẹ̀ pọ̀nyẹ́ rẹ̀ kò rí ẹ̀wọ̀n ilé ọ̀rẹ́ wùrù ìṣẹ́ ojú ọ̀ka mẹ́bí ẹ̀ rẹ̀ ọ̀dùbọ̀ ẹ̀ àwọn ọ̀ka miss kemeni jordan dèrè dọ̀rẹ́ náà ụdị na mẹ́rẹ̀ dọ̀rẹ́ ṣọ̀rọ̀ náà nyẹ́kẹ̀ kéke ọ̀ nílẹ̀ kéke dọ̀rẹ́ wàá yan dà kí ni world court ọ̀hìn rẹ̀ kan dáàbá nílò george anna náà mọ̀kárẹ́ yìí ọ̀nà ẹ̀kúrẹ́ ọ̀dàdà ọkà ẹ̀yìn rẹ̀ kàṣọ nàtí níwọ̀n gbọ́dọ̀ ẹ̀kọ́ dọ́nà wọn kàkẹ́ ni ọ̀ ẹ̀ sọ̀rọ̀ yẹn. ẹ̀sìn náà ìmọ̀ náà wọ́n ni ẹ̀ ìtumọ̀ kárẹ́ yìí. le eh, anyị kụnyere na nabara taụ dị kụnyere ni mebi era ụja denyere fahad na ike ụja denyere na ụpọhụ onye nwụnụ wee kwuru si enyi ha ka a nwụrụ dọdọwọ ne ha nwere bẹẹ ma ya eh, wọ́n ìkúzẹ̀ ilé gbòsí ìjọ̀nà mi wọ́n àrẹ kọ̀kàrẹ́ ẹ̀kù pẹ̀ bọ́ sẹ́mẹ̀ sẹ́m what's happening nùkà ẹ̀yìn kò wọ́n wà rẹ̀ àní màá rẹ̀ lọ àwọ̀ tó èsì kama mẹ́wọ́n ní kama ní mọ́tò ṣé kọ́mpìnì náà mọ́tò náà ní the hand kọ́mpìnì náà kọ̀ ẹ̀zẹ́ yìí kọ́mpìnì náà nọ ó ká ní kọ́mpìnì bóòlù.

dọ na ọrụ ekwe ya atụ eze ihu onye nwaanyị naijiria eze akụ moto dọka akwọsọ ana na oversea akwọsọ na na ewu ewu e ana ịghara ewu n'ofe ọ na-amara ama anyị n'ofe ọ na dọka ka mụrụ halaka wa ka ẹ̀rí mi ní rẹ̀ wọn ẹnì mú wéé délé wa sọ wàá dọ̀wà dọ̀ dọ̀wà nù. iri ihe náírà yín nánu iri ihe náírà yín nánu va náà zọ wéé rà bírí ihe ọ̀nà nà nánu iri ihe náírà nánu ọ̀ma ń banye òzè but àwọ̀ dà ana ihe na nọ anyị dịka wanye akụnyenwu aha ah, na ngoyi na wanye ndo wanye nwe henyi na nwasa wa ngoyi o minozi ama irisi nya awa ah, ida tu inepa o ere tun ko then azai ede ere ba la na ba o ani jaba me mazan come to Nigeria come, come to Nigeria dere anya na enyo ka ọla ya ọla ya Ọbasanjọ varọza danan ọla ya Atiku varọza danan mo na abda hore enyo ka ti hakimiya enyo di amnon vi ko ida yin suru ya zete no ina o yin ta ida ta ne ya yin e e ba because e woro nya amnon ni aka ashirku al-akbar shirku banye ni mane juwa ne yin nyan yahbitu al-amal wa ta ku kala la hana o li qawlihi ta'ala agwai ka anu mun ne ba ka ka ولقد أوهي إليك وإلى الذين من قبلك لئن أشرفت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولقد أوهي إليك ewonto muri falakitare yara tutuhi uko akoto ya nehe wa ila alladhina min qablik dia an kime toto hirena ike bidive duwa ba ike ne koto ya ni la in ashrakta ewonto muri an kuma wa mi shirku ani wana to da hono dinan la odaka ono hebi de ni shirku

ọ̀rẹ́ kìtánà ìṣirikul akbar ẹ̀hún ní èjúwá ní ẹ̀rẹ́ hóríhàn náà láyé gùfẹ́rù hùlọ́hù òmúríhàn ọmọ jẹ́yàn ìlàbí taubati ẹ̀hún sọ máa yẹ̀dú ètùm gbàdọ́ ahọ́n náà ni wàtàrkù ṣirikì kúlìhì lóun náà ṣirikì ọ̀nà náà bá bẹ́ẹ̀ dùn náà ọdún wọ́n máa kúmẹ̀ kọ́ọ́lá ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا فتكتالا أمرك إن الله لا يغفر أمرك نما جيبي أن يشرك به قد ستبلن هيك ويغفر ما دون ذلك لمن شاء أما إذا نواني جيبا أما أدعي سوسا وأتعود وأتعود أن يبو مريه do I hear the kutubi? Do I hear the go to? Omuriko no maji yane. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا alọtọọna ikọ mi mú ṣíríkọ ẹni nìkan mórí náà omórìkọ na ìwú òyìnbó náà ìkàkà ó nóze onye ngwa ka ọka ya nika shirku anwa kafiro ọ gahiri ile ile ile ile ile nyi minhal akbar anyị na naika ọbanyan vetro ahun islamin wal asgar danye oyanin ama tọbanyan toroyan yajibul hazuru minha wajibi abikọ ahụ na abanin agwụtana ka ina gaka yoyan abisala bụ na tuntun ka shirkul asgar akbarul kaba'ir shirku na kuwe ukekere ọnụ banye uni ọzọsọrọ ka ọnụ banye uni kodo yoyin ọnụ banye uni kodo chechen na'am وقد علمنا الرسول الله صلى الله عليه وسلم فذلك تعالى أنتم صلى الله عليه وسلم أرى زعين أن نقول كايا كاكا اللهم اللهم أمين يا الله يا هي أمره إنا نعوذ بك يا فويتري min an nushrika bika kawasere ihu nika ya su sasa bere heke shai an na alamu ita yin sanya na ya akoye ya esi bere heke omuri ya akoye sere kawasere ihu nan wa nastafir lima la na alam dida akoye jebin hu na na ka ya akoye amma dida esi be heke sanadin جدنا كاكاو زودا أقول أبولك اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلم نعم so ọ̀zọ̀húra mẹ́ àdúwà wọ́n mú rí ti ṣọ́dá nìrí ṣírkì wọ́n náwà àdúwà náà sí ọ̀sọ́sí nìrí ṣírkì oka masalu man yad'u ghayra Allah okuni kana kaunini abon na isa sai babu mu murhi abon na hiro na ojente abon na hi Jesu abon na hi niyas ati tijane abon na ni hisenen okuni kana one is kana their similitudes are examples in the Quran the way omori look at them yere wani Quran dere qala Allah ta'ala umurna nan ne ba ka ka يا أيها الناس ضرب مثل فاستمعوا له يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم ذباب شيئا لا يستنقذوه من دوف الطالب والمطلوب أمرك يا أيها الناس أمرك ما هي ونظر

omori ọka ke fasima ụwa udomori si taa season wọ eko serious taa bana sile serious and ndị mebe tin fasima u on sorry fasami u taa ọnọ bi taa of seriousness we call it taa of what serious dori brahma ọmọdékanná rà sí example yẹtẹ onídìkà àgbọ̀ ọ̀sọ̀ ṣé wọ́n ni mo rè àgbọ̀ àwọn ìsọ́nì ìsọ̀ ọ̀dọ̀ ṣé wọ́n mọ́ra ọ̀dọ̀ ṣé bẹ̀tẹ̀ dọ̀lọ́ fà sámi húlà ọ̀sọ̀ ni yẹtẹ dọ̀lọ́ o. iná lẹ́dí nàtàdó ònà mi ń dóni la iná lẹ́dí nàtàdó ònà mi ń dóni la ọmọdékà àbísọ́nù wà hìn ní ọ̀bẹ̀rẹ̀ mọ́ mórí yàrá òwòrí ọ̀bọ̀sà ọ̀bà nẹ́bì ọ̀wọ̀lì ìsọtúnṣọ ní wàá náà gbogbo àwọn nínú ẹ mọ̀ lọ́dún wàá hìn ọ́ dúró kan solomon ni ọmọdé àbẹ́sẹ̀lẹ̀ náà bán láyé yáhùlùkù zùbá àbáwọn wọ́n lọ́wọ́ ìtàmà ma ọ hụla ìsì dọ́mọdé ti ìka iná lọ́hà láyé sáàyè àníyàn ha. omori kan náà manyọ hẹn dọ́nà sísá náà kàkà óòzó ni dọ́nà sí mé àpéjúwe yẹn náà hẹn ni má bà ó sọ̀tàn bà ó táì bà ó dín ọ̀pàrẹ̀ ẹni ewé yẹn kọ́ parẹ̀ ọmọ àbọ̀ ọkọ hàn àtànáyà àkùbá yẹn náà kòmúrì ẹ̀sẹ̀ tábà jù rẹ̀ ahẹ̀yẹ ní koran ọ manyọ nọ hẹn ẹsẹ̀ domori àsìsì ọkà àbísẹ́ni wàá kó ọlọ́bẹ̀ àbúrò yẹn nẹ́ni torí tàbí sọ́nù ẹ̀ka ẹ̀kẹ́ náà nọ́nù àbílọ́rọ̀ wáyé ìkàrà àríkẹ̀ ẹ̀mí lọ́gúnmẹ̀ ní abẹ́ ni omorika yìí lánìyà lóko zubab ẹ̀ẹ́bà bẹ̀ẹ̀ lẹ́yìn tún náà ìsì káàkiri create they cannot àti ọba ìmẹ̀ sọ́nà wọ́dá kó wagun abẹ́ ni they look pale with resentfulness they can't. dọ́mọ̀rí kẹ́ lọ́jọ́ kẹ́ lẹ́yìn tún náà nìkẹ́ mẹ́. وإن يسلبهم الذباب شيئا لا يستنكذوه منه iṣẹ́ wa náà lọ́kọ̀ ní ní ikú zẹ̀ ní ẹ̀yìn òun àkàfẹ́ kù ọ́ ìṣẹ́ra àwọn oníṣà wà bẹ́ẹ̀ ọ́ òun lè ṣe kù wẹ́ẹ̀yìn òun dọ́ ètò náà sí ẹ̀wọ̀ ẹ̀yìn tó sì dòwọ́ amákọ̀ ọdọ́ wà lè máa never say ẹ́ àwùlà ẹni ẹ̀dá ká kó wà bẹ̀ ọ̀rọ̀ èkó àbísọ́nà là ẹ̀ka nù ẹni ẹ̀dá ká kó wà bẹ̀ ẹni ẹ̀sọ̀ tún mi sí kuma ìṣòro wà ní nísẹ̀ni ní àbẹ́ ẹni lẹ́nu rẹ̀ kẹ́ ní ẹ̀yọ kata tó lùsì lẹ́yìn náà àbú wòlíì ṣé ìwé náà ti jésù ọ̀nà ọ̀tà tí sáà ẹ̀ bá gọ ẹ̀rọ là ń ẹ̀

ìhẹ̀rọ náà hùn làbẹ́ is part of ìsáná hùn ní wọn ọ̀rẹ́ rà wọn then iṣẹ́ ìwé ìwé iṣẹ́ onye nkú àbò òkú ẹ̀. ọmọdé iṣẹ́ ọwọ́ bí náà láyé sọ́fìn ẹ̀ lẹ́yìn ọgbà wà rẹ̀ láyé stọ́n kìí hùmín láyé stọ́kìlì sùn hùmín ẹ̀ lẹ́yìn ìnẹ́nuwé dọ́gbọ́n ni mo hùn wí sí شهيد الإسلام سيد كتب رحمة الله عليه إني في زلال القرآن جئت ما أنا نوكاي أنا سمعك مريو يس أوكا أبين أبول نهاني أنا لي دي ساينس يسير especially أنما لا ينسين these people are naika eh they are they are specialists in the animal science animal production okay isi ili nan weke isi kwa rọrùn irin náà ni modified mouth part eh, mouth part mouth part go mouth mouth part of owó ẹ don modify into what beak abẹ́ àwọn mouth part of sísánìndé easy. every mouth ọ̀sá ayọ̀ proboscis go. wẹ́rí proboscis ẹ̀ nọ̀nà isor is chemicalized anything ọ̀nà ọ̀ma touch does dissolve and that chemical change will take place. Chemical change, reversible or not reversible? So, any physical change is reversible. Eh? Chemical change, yeah? Example, why reversible or irreversible reaction? Look at it. Why can you? Look at not turn out, Dano. Dano, this is a Why can you know you don't use to do it? Don't let one hour. anaghị akwụkwọ anyị bara mabe dọbi kristal form dọ very pure wa anyị ọ were emeto sugar so wa anyị ọ were meto to petrol eh petrol ka hini nyanyi so kunyo medo petrol arema awe itani nuna kuhine we itani se wine iji petrol to boiling point and do evaporate that's all ko do se haura eh a fractional distillation abo wanye ngza bare ma e won ya to wanye wanye dis wanye fractionating column onu ase na ari akuka ko na eh ọ oh, na ehugboro ya ni jẹ́ àmì example lọ́nà ìka àbáyọ̀ rẹ̀ yẹ̀ kó ẹmí àkó ààrẹ ehugboro àwẹ̀rẹ̀ àwọn ọmọ nìyí náà rà kó àwọn àwọn ibi dọ́mà nǹkan ẹwẹ̀ rú ní ní pọ́sìlì if possible. Now, where Ilenuti is modified. On the end is a reversible. It's on those in Randoko now, Yon. Eh? On a showman no qua. It is not on man a pattern. On my father, both deserve our I got them in Otaka. Wa kushon in column, eh, a ekụnyongaghị eh, into fractionating column ọ ekwuo lụ anyị fraction of this fraction of that somebody dọkịta ụfa tọọlị bụ ọlmatụnụ ọ na-ahịsa ọ dakụmikene ahị atọọlị ebe na-ahịsa na-ahịsa dụwa a na ihe na-eka ihe okwu a ịsa ndọ

inda shada'id onu hini ni ju hani ni li yusaidukum uwe mogowa unin la yastati'una an yaf'alu zalik umriki ye niyo ken me zuwed kemen na bal hum ajizu bal hum ajizun kumini me they are very weak enne kumporo e kumi ajizuna an yakhluqu shay'an e e inu no ti periwinkles oyeko periwinkles ti iṣẹ́ náà kéré ẹ̀kúnyẹ́ wọn wẹ́ẹ̀ka ní sílé wẹ́ẹ̀ ihu nìsí ẹ̀yẹ̀ ń tọ́ wa kazubad ọ̀kánà nkìsì wọ́n ìdá àrọ́ dazubad ìjì sí olè èsì and yes lobo ṣe ànàmìntọ̀ àmìhìn kàníṣọ́ ni sí wọ́n ní sọ́rọ̀ ẹ̀ ní àwùsàrọ̀ ọ̀bìhìn àkàníṣọ́ ni sí wọ́n ní sẹ́lẹ̀ ehu láyọ̀ sọ́tì òun náà ni na sófò mí ẹ̀nà ẹ̀yùn kátàkì ẹ̀nà èyí ìjẹ́ kàtọ́rì ẹ̀mà tó wà láti ìdíjọ́ òde wẹ̀ ní ọ̀rọ̀ àṣẹṣẹ́ sí i. àyẹ̀hálẹ̀ sófò mínú máa ọ̀dàhù mínú ìtọ́ ní ti yára sófò náà ẹ̀nà ẹ̀yìn tọ́ ọ̀hún rẹ̀ wọ̀ because ọ̀rẹ́ ìdíjọ́ wàhálà dẹ̀lílù ke ọ̀dọ́ ọ̀fihìn ọkọ̀ sọ́nù komi omorion ọka e, isi ọdịdọ n'ọrụ ide omorion ịkọ na adọn e, kun kene omori akọnkọ fakana kama aroda omori ọkụnyọga ka isi isọnọbọ were shọ na tụọ ha nomere ya. dị isi nwata yi dọ na ọyịsọ nọ n'akụ na isọ na ọwọsọ e, omori na ọgwụgwọ akọba nka ẹwụsa na nwere isi ọbụla go back to natural form dụọrọ na ha and kọmọrọ menyanwụ kaya dị n'esu ka go back to níjọ́wọ́ ẹ̀dọ́ that don't worry am ẹ̀dí èrè ni orí ara àgbà ọ̀nà àbí ọ̀rẹ́ kìí àmì bẹ́ẹ̀ don't worry ṣòwò yàn náà kò wọ́n yìí ẹ̀dọ̀ ẹ̀yàn máa ni. so ọ̀sán ni delete ọ̀sán ni rúbí ẹ̀ kìsọ̀ ẹ̀rẹ́ they are weak wọ̀dọ́ àti dubat àti iṣẹ́ wọ́n tọ́ wọ́n tọ́ ọ̀nà èrè weak. فكيف تدعونهم من دون الله ọ mee possible na ọkọwa ahịa nwanne na ọrịa mmụrụ enyi ga enye nwe enere enye nwe gwe ha epe nne anị deeti ebe nwe nwunye nkatị si ọdịnarị isi وهذا المثل أكاوري أنو أبجي ورينو مرسيبان فيه إنكار شديد إن أنو مرسي يتغوى أتتري على من ala غير الله من ال... min al-anbiya wal awliya buyo torwo serious ni ndo do kato muri hen won isan wa hen na bo ina al-anbiya o da kaba nabi ni wa he wa kanya gwane onto muri on kiso a ka han to ka bla ibn abbas fa idha fa idha sa'alta wa idha sta'anta fas'in billah aw ka ka idha sa'alta fas'alni aw ka idha sa'alta fas'alu bijahi ọyọ kò káàkọ ọtún bá yẹn mú wa wa wa káàkọ ọmọdé ọtún sáwọn ẹ wọ tọhí ọmọdé yà ó àgókò ìjọ àkóso àdókò àkọlọ ọkùnbá ìjọ ti ní ìyáàkà ìyáàkà náà abudu wa ìyáàkà náà sà wọ́n dàkà ìyáàkà bí jáhì nàbí muhammad náà abudu wa ìyáàkà bí jáhì muhammad náà sẹ́yìn ìyáàkà náà abudu wa ìyáàkà ọmọdé wọn address as second person abẹ́ àwọn ntọ́mọdé kà áyẹ̀ bí di àpò mọ́dé àníyá ṣé ń sọ second person so that he does have قال الله تعالى وقال أن نجمد عاكا example لازم أن نساهم إليهم يوم ولي عاكا قال أنا كنت زون شيء example لأني بي أنا أصير روبي دايك إيه بك الناس بيدن أوكا له دعوة الحق له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في الضلال أمريكا له دعوة الحق أي سنة هتاك وبنقمه oyi sana na ta ka sere hụ na nkata anabi ile zan enobi o mori mori onye ba ahịọka ahioka mogumbo hioka sere hioka susono ne ayi na kire da wo to san ne omori onye abani walladina yad'una min duni abizu sana ni awre mo e na onye èyí ní tó ìdá àbọ́n ẹ̀rẹ́ ní accident rẹ̀ tó lóṣìṣẹ́ very soon yẹ́nyẹ́ ń gbọ́n lóyẹ̀ ń mẹ́wọ́ lọ́mọ́ríkà example ẹni ọni wọ́n ilà ẹni kabasiti cafe ọ̀nà màntànúwọ́ kàngáwọ́mwọ́m wọ́n rúmọ̀ríkà tí kàngáwọ́mwọ́m yìí dọ́mà eh, báàsẹ̀tọ̀ báàsẹ̀tọ̀ dọ́mà máa ń tàn wọ́ eko ọ̀nà stretch hand down kàfẹ́ ilẹ̀ máa kọ́nù kéyìn owó ẹ̀rọ fi ní èrè yìí kó bí ẹ̀rọ bá dẹ́nà ẹ̀yìn lẹ́bẹ̀ maka ọ̀ ẹ̀yìn ọmọ ọ̀sẹ̀ náà ìlú ọ̀nà àkúnyẹ́ ń fẹ́rẹ̀ ẹ̀wọ̀n náà yẹ̀rẹ̀ bá owó orí tí ọwọ́ ẹ̀rọ tó máa kánà ẹ̀ kàì máa sọ lọ́wọ́ ọ̀dẹ̀ ha very very very very how technical ọmọ rí domin sọ̀rọ̀ ọ̀nà náà تقريري جملة تقريرية عن شو مريض كونه يستبليس ذلك both and one capacity كفيه أنا تانو كف أن هي إلى الماء نتمي ليبلغ فاه ونسيا وإننا أتوني ذلك أتوني فاه بمعنى فمه yìí mọ́ náà nọ́sẹ̀ hó ọ̀zọ̀ ọ̀hẹ́ kó because lẹ́nu fámú ara ẹ̀hẹ́ òfú ọ̀nà rẹ̀ eh, ọ̀nà àwẹ̀ yóò wọ́n máa hó ọ̀bì bá àlógè ọmọ ẹni wọn ni yọ́ lè fi tó ire ni ẹ̀rú bọ́rẹ̀ hàn <laughs> wọ́n á ní ní kànga kí wọ́n á ná kéyìí ẹ̀rú àwọn ibi àì pọ́ǹpù dúró ètò ọdún àkàrà hù ló máa náà tàn wọ́n jẹ́ ìní ló kàtọ́ ẹ̀yìn hílẹ̀rẹ̀ mẹ́hù wá wọ́ ẹ́n lọ́mọdéka gbọ́bọ̀ àgùkẹ́rì náà ndị nà mí iṣẹ́ náà yà á hẹ́ ẹ̀yìn ọmọ gbọ́ ẹ̀wà ndị náà ni wọ́n náà yẹ lọ́sọ̀tẹ̀ eré fèsì ndị of eré náà mẹ́ni ọ̀nà dẹ́yìn ewe na ona ehere na onye mmadụ ọdọ nri ọgwanị domini ma ntị parable ọnụrị nomika gwa abel na ahị sọsa kafiri na arhanan ka ka tufidu hadhihi al-aya ayanan ara sabuka anna ad-du'a kidarahi alladhi ad-du'a alladhi huwa al-ibada adua na ikolame oyero na ikahi ahiza anaika izi ibada obi we konyo no zado ibada lawo ebo ya nan eh enya ma jowo runa goro de kisai gumo gumo de abi aro aso no bi ibada ama enya ma jowo asikere eden du eden na hise wa na ikaya ko

ka ana na so ko yajibu an yakuna lillahi wahda وأبابابن كذوي أي كوموليون نكني عنه نوين وهؤلاء الذين يدعون من غير الله عبسات عبنا و عبنا ونيك عيسى صعب ابن مومري لا ينتفعون منهم انين ينفنين يريهون بني ولا يستجيبون لهم بشيء أنكما انين من يزيتوين إنسان هوازين masalahun fi zalik example ẹ̀ ní àpéjú ẹ̀ ní inú rẹ̀ nọ masalu lẹ́dí yakifu tọrọfẹlẹ ẹ̀ tọrọfẹlẹ bẹ́ẹ̀ wọ́n yà fún kàn ọ́nà jẹ́ otu ti kàngán lìyàtẹ̀nà wọlé ma amínú hùbíyàdé nàmàdà àtànù wọkọ ọ̀nà síkè ní nàmà ntànù wọn ní kàngá aláǹkì kàngá sọ nà ní ẹ̀rí ewu tó rè hu ẹ̀dùnmá sí òkè ní bí wọ́n ní kàngá náà ẹ̀ka àwọn ọmọ wọn. lìyàtẹ̀nà wọlé ma amínú hùbíyàdé owó ọ̀nà síkè ní hù nánu fàlàyé sàfì bẹ́ẹ̀ ọ̀tànà fóró rẹ̀ bẹ́ẹ̀ kéyìn example lẹ́ni wọ̀kọ́ọ̀lọ̀ mujahid rahmatullahi alayhi mujahid one of the best students of who ibn abbas abẹ́ àwọn dọ́ka ẹwọ́n <laughs> ní ìyádù ulma àbẹ̀lìsáni ọkọ̀ iye ẹ̀dá àhẹ́yìn dáàtí rẹ̀ rándọ́nà sí ìhẹ́yìn wọ̀yẹ̀ ṣèrù ilẹ̀ ìhì dáàkwà tẹ̀lú ẹ̀hẹ́n kíyìn bẹ́ bákọ́ fàlàyé àti abàdà inyo novi tu poru abe awon o man zakarahu ibn kathir ibn kathir man semi ta'liq ni tafsir ni joja ni da o yoti zoje summa hakama allah ala alladhina yad'una min ghayra allah bil kufr do muri tun ba mo kare tulawa ra sun ke alladhina yad'una ghayra allah abana inda sawari mun buri kisa ne bil kufr zoke nabi kafiri wa anna du'ahum dalalun ka aduwa ne bi dalal bana su ruke eni ne to في قوله تعالى إن رأيكم مريو نصد أنه تكسوي وما دعاء الكافرين إلا في الضلال أعاذنا الله من هؤلاء أغرأي هنا فاغذر يا أخي المسلم أقوله ما هو زاوي وهو مكوناكم مريو أن تدعو غير الله قوة أصوله إذا سأرمو مريو fatakfuru duwa lawari kafiri watadillu duwebu أعاذنا الله من الكفر والضلالة أقول أبونا هاي هوني كافر ترني ويهو ودعو الله وحده القادر ودعو الله وهي مري وحده ونكنه القادر أنا يكون من يكتان من القادر الله حتى تكون من المؤمنين الموحدين هو هنا أنا يكون أدو دائب إذا الموحدين دائب أهل التوحيد أنا يكون يهيكم وليم duwaye لا تكون من الكافرين الضلالين dalalin abawo duwaye ni جعلنا الله وإياكم من المؤمنين الموحدين ووفقنا الله بالتوحيد ووفقنا الله بإيمانه والتقوى ونسأل الله تبارك وتعالى أن يبارك لنا فيما درسنا صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين إن شاء الله تعالى àmọ́ iná pàtàkì ilé ilé ilé tùjá jẹ́ náà.